náà ni ìrìnà ìjọba àdánù ṣàfihàn wọn sì máa dára lórí kíní kan àkóso àwọn oṣù díẹ̀ díẹ̀ àti àgbà ayé tó fi kíkó sí jà òkú àbábára àwọn àdájọ àwọn àdájọ wọn lè lọ́n ṣàfihàn ìlú sì lọ ọ̀pẹ̀ tí wọ́n lọ ní wọ́n hẹ́bí sọ̀dọ̀ àwọn gbàgbọ́ àbá ìtọ́jú kan. Ẹgbẹ́ tí àbábàbà yóò sì tó àbí àìṣe kínní àìjẹ kínní máa kínní kò sí sínú àbí kínní kan kẹkẹrẹ rẹ ìdí àbá kà díẹ̀ wọn jẹ kọrọ ọpọlọ dọkọlọ tó ń sábà dọkọlọ pọ tó náà ń sọ ní ìfọ wọn ti bá wọn èyí tó bá kà díẹ̀ tó lè pe ó sì sàkáyọ lójú kọlọ tó náà tẹbi dídọ hà lọ. Kalau nak nak kena semua semua semua غير لما تسمع وصلنا وصلنا ممكن هذا في الجماعة وفي ناس اللي شدوا في ناس اللي شدوا أهلي ماذا تعرف ما كان الدنيا جت في شتى يدارا إلى الله ولا يرجع إلى الله إذا كان في اليوم سياقة إذا كان في اليوم يرجع إلى الله بعد أنا ما أقول شيء من كل كلمة كل ما شئت kọ́kọ́ ní ṣe ما زاد الله ما زاد الله بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفع وخدم مسلم خليس أنا مسلم أنا بلا بدك فاهمين أنا بطلع رسالة في فين بس لو كان بني تبدأ قدر ما بجيبه في المدرسة في البيت في البيت نقص الكاتبين في سمنا خلاص لا نيسى في مين في كمان أنا بنتظر الناس اللي يصيروا مبايس الناس ما هو بيجي في الفتاح سبحان الله هذا فلاتي نكمل تدريب بلا سدد فلاتي على مكمل بدر درين بدر ولا تخشى ولا تخشى على الله من الله أكبر من تبدأ الدين طبعا كان بيتها من بدأ شباه ثم ونحن من القدر لخطة من واشف علوم الشيخ حبيب سبك جزاه الله خيرا الأدب مع الله الأدب مع مع نبينا مع سنة صلى الله عليه وسلم الأدب مع أدب فقه بعض مع بعض نسألكم يعني أنا تقصيرها إن شاء الله فأنا ممكن أقصص أنا أقصص أقول أبي سنة أقصص إن شاء الله تنف أو مصالح مصالح مصالح نقطة درجة اليومين قلنا في في عقيقة هنا وصلنا إذا كان كان بعد إقبال كذا كذا في متفاوة tẹkinọ́jọ́ àwọn rìtáàdì ọlọ́pàá bàbá kọ́ńtà bàbá àti ẹnìkan ní àwọn ajáyìn náà wọ́n ní àwọn òṣèfẹ́ wá ṣùgbọ́n wọ́n ṣe dájú fún bẹ́ẹ̀ wọ́n ń pẹ́sẹ̀ àwọn òṣèlú. ṣe ẹni yẹn ní tó bá dáa tó bá dáa tó bá dáa tó bá dáa àwọn sùn lọ kó pọ̀ ju ìyẹn lè pé ìyẹn lọ sùn lọ kó pọ̀ ju wọ́n bá sọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀gbẹ́fẹ́ àwọn ọ̀gbẹ́fọ̀ sí ju.

so ìníṣẹ́ ayé ọ̀nà tó tọ́ ó ti pinnu sí ìlú tí wọn kò dáná tí wọn fi ṣètò lọ so àwọn kan yẹn ìdúnkàrà àwọn ìjọ oríṣiríṣi ìwáyé máa yà àti ìjọ wọn kó ṣètì ńlára rẹ ọ̀rọ̀ kí wọn mọ wí mímu ọkàn mọ lórí ọ̀rọ̀ kó kó wà lára wọn súnmọ́ ìdíkò kéré ní ọjà rẹ sùn sáà nùgbà àwọn kan òun dára máa ń tàbí àwọn tó ṣíwájú padà fẹ́ jọ nínú nǹkan ọdún àti ìbáṣẹ́ rárá kan nínú tó ṣàmùnú ọdún pẹ̀lú wa. Yeah. èèyàn èèyàn kò pé tí wọ́n fẹ́ ṣe lọ́dún nínú ìrìn àbí ẹ̀ka báyìí ni wọ́n fẹ́ ṣe náà tí wọ́n fẹ́ ṣe náà ṣe ní ẹ̀ṣẹ̀ bí wọ́n wà bí Mm-hmm. Okay. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه من الدين أما بعد فتي ọgbọ̀n kan tí èèyàn bá fẹ́ ṣe èèyàn ni pé nípa àti tọ́síwájú dáadáa ń tọ́ka mùsùlùmí náà ní ọdún méjì tá máa ṣe ọdún méjì tá máa ṣe tó ń jẹ́ ọdún ìtumọ̀ àwẹ̀ àti ọdún tí a máa ń pa ẹran ẹran léyà òun náà ní tí ọkà mùsùlùmí ọdún tí a ń pè lọ́dún yìí kòkò sí tọ́ka mùsùlùmí náà kìrìsìtẹ́nì tí ó jẹun àwọn ìtọ́jú kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nì tí kìrìsìtẹ́nì fún mi àbí èyí tí a ń pè ní ọdún tuntun kìrìsìtẹ́nì mùsùlùmí ìfọ̀rọ̀ ti wá lórí àwọn tó máa fún àfọ̀rọ̀ lórí ìyẹn lọ́dún tó ti wá àti àti ló kọjá muharram tí ó kọjá yẹn náà oṣù karùn-ún àti kẹfà kan wà yìí sùn oṣù kẹfà náà àbí dandan àdúgbò oṣù karùn-ún lówó lápá làwọn àbí jùmọ́ dàl ọ̀fọ̀ ìrìnsìn làwọn àṣẹ. ìrìnàjò àdọ́fà làwọn ti ń oṣù kẹta ní ìwọlé wọ́n ti muhammad tó kọjá ọdún tuntun tí wọ́n so mùsùlùmí tí ó bá ń rí tọ́lọ́dẹ́ sọ̀rọ̀ ni tó mọ̀lẹ́ sọ̀rọ̀ nìyẹn ìlọ́tọ́lá tó bá nínú àwọn alákọ̀ọ́lẹ́ lónìí tó ń sọ pé tọ́ni tó bá dé tọ́ni tọ́ni ní january kọ̀ọ̀rọ̀ akẹ́yìn tó yà ń lò nílùú wa àbẹ́ẹ̀dì tí wọ́n fẹ́ pé so tó wọn bá ń ṣe bẹ́ẹ̀ lórí tó máa tó gbà lórí so ẹ̀ẹ́dẹ̀ ló ṣe bẹ́ẹ̀ muhammadu ayé ṣe àti pẹ̀lú ẹlòmíì wọ́n yá gbé nǹkan yẹn lórí ìyẹn tí ó pọ́ sí pé pé ènìyàn ní pàfẹ́rọ̀fù lórí ẹ̀ so èèyàn jọ gbé lórí nǹkan tí ó wà máa bófin jù wà náà tí wọn tí ẹni ọ̀dọ́ fún mi láti ní ẹ̀ pé òun gbà ní ọdún tí ó sì lẹ́gbẹ̀ẹ́ pé àbí ń pátá sọ pé ó máa gbé nǹkan yẹn tóbi kò kó sínú mahrum kò kó sínú mahrum yẹn ló kó sí nǹkan tí ó jẹ́ wọ̀. wọ́n tẹ́lẹ̀ pé kátí àwọn bá nípa sọ́ọ̀sì bẹ̀rẹ̀ dáadáa ìyẹn nígbà yẹn ní tàpá lórí ẹ̀ ìyẹn sọ́ọ̀tọ̀ bẹ́ẹ̀ ní ọlọ́run ìyẹn ti business ìyẹn ní kíni ọlọ́run ń fọ́ lọ́kọ̀ sí business ìyẹn fẹ́ fún àwọn alákòjú ọ̀sẹ̀ dáadáa sí àwọn ọ̀zọ̀dọ̀ ènìyàn kọ́sọ́mà èèyàn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àmọ́ ẹ̀rọ sọ kí ẹ̀jẹ̀ máa jẹ́ ọdún tiwa àti kàmpọ́jẹ́ máa ìbáàdà wa so èèyàn sì rẹ̀ ṣe dáadáa fáwọn bàbá yìí àwọn kọ́sọ́mà yẹn wọ́n bá ti ní ọ̀rẹ́ lápèjúwe pé lápèjúwe nígbà tí wọ́n ń tà ní ẹ̀rọ wọn tà ń sìn láti pé kọ́lọ́kọ́ ten percent wọ́n ń ta gómìnà gómìnà lọ́dún yẹn ń kò tó dáa kan àmọ́ ìgbà ìgbà ìfàwọ́lá ṣòwò ọ̀nà mi jẹjẹrẹ ọ̀rọ̀ tó two thousand àbí three thousand two thousand agbọ́n ńlá náà yẹn tẹ́ńkọ̀ ìbàṣà láyé ọ̀nà ìjọ dìbẹ́ ìjọ rẹ̀ so ẹ̀rọ nípa nínú ọ̀rẹ́ o ẹ̀rọ fẹ́ ṣe ní one percent five ṣé àti ọ̀sán ààrẹ wàlẹ́ ní àlàyé ọ̀rọ̀ báàmù àbí nígbà tá a ṣe ìtumọ̀ ààrẹ o á ṣe bẹ́ẹ̀ wọ́n tọ́jú fọ́ àbí ní bàtà bá pẹ̀lú léyà pẹ̀lú kejì ní ńláńlá yẹn tí a máa ṣe ní jákèjì arafa ní àṣẹ bẹ́ẹ̀ ó dáa ìyẹn lọ́yẹ ká àtúntò ti dúpẹ́ àtúntò ti lọ́nà ìwà tí wọ́n máa ń fojú sun Christmas àbí ní sáńpẹ́ New Year so àbí lákòókò kan tí ẹ kàn ṣe bẹ́ẹ̀ ti mú àṣà so ẹran kan yẹn tí a bá ní kápá lórí rẹ̀ jẹ́ kí àwọn ṣe bẹ̀rẹ̀ tó jẹ́ pé èèyàn lọ pẹ̀tọ̀ èèyàn gbẹ̀sìn yé èèyàn sì máa kókè sọdún ní àwọn ọdún tí wọ́n ń ṣe kankan náà àwọn tábà bá ṣe nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ká máa gbé sínú ọdún wọn kò rí bẹ́ẹ̀ kọ́dà gan kí ni tó bá dìgbà tó bá ń ṣe tó bá ń jẹ lórí ìka tó ọbẹ̀ sìn wa mú tó sì bẹ̀rẹ̀ tó jẹ́ pé ọ̀sẹ̀ tó dùn wa àwọn agbọ́n máa sọ̀rọ̀ táìmì ẹ̀ fún wa tó bá fẹ́ra ní tó bá fẹ́ra kára ní tó èsì mùsùlùmí wọ́n máa sọ̀rọ̀ táìmì yẹn tó bá dé kí ni wọ́n ṣe wọ́n bá ní kẹ́rẹ́ dé wọ́n fúlà jọ ìfẹ́ lómi ìgbàsẹ́sí wọ́n àti ẹgbẹ́ ni wọ́n retí tó dé kọ́dà Christmas November ni wọ́n retí kó dé kí wọ́n tó superfed ní kó ṣe fásitì àwọn kankan ní àwọn price ṣé ẹ mọ̀ pé ìgbà tí wọ́n jẹ́ nǹkan mìíràn lójú ẹ̀ nǹkan ká mójútó nìyẹn kò bẹ́ẹ̀ nígbà wọn fẹ́ sọ pé èèyàn fẹ́ èèyàn fẹ́ báwo plan yẹn lọ́dún yìí o èèyàn fẹ́ plan ìgbésẹ̀ yìí lẹ́yìn ọlọ́run pé tí mo fẹ́ ṣe lọ́dún yìí ká máa gbé lórí ti ti staff máa gbé lórí ti èèyàn kò ní ká máa máa date time lọ níbi wà àbí kìíní time lọ tọ́jú ti wọ́n fẹ́ pé kò ní láti lànà so kò ní ká máa mọ̀ but kàtẹ́kẹ́ àmì tó sọ̀tọ̀ kí àmì kàkọ́ lórí lẹ́yìn ọlọ́run ní tó bá di pé láti muhammad bá mi lákojú rẹ̀ kòrán mi lọ pa mo parí lọ́dún mi o kòrán mi lọ pa lọ́dún mi mo fẹ́ láti bẹ̀rẹ̀ ọdún yìí àti bẹ̀rẹ̀ ọdún yìí kó tó di lọ́lẹ́jà wọ́n fẹ́ parí rẹ̀ báyìí. so báwo ni ọjọ́ àṣẹ rí lọ́dún tó lọ mo fẹ́ kí ni ọjọ́ ọjọ́ bẹ́ẹ̀ lọ́dún tàṣírù mélòó mọ́kànlá tó lọ àpèjúwe mo fẹ́ ka jánu náà jánu ìdẹ̀yẹ ọmọ pọ̀bá ni mo fẹ́ so mo ti ka tán lápèjúwe ọdún mo ka tán mo fẹ́ kí n kan ọ̀rẹ́ kọ́tà ìyàbọ̀ ọdún tí ó sì ní gbé àwọn kan ní lọ́wọ́ lápèjúwe fẹ́ẹ̀ n ta ti gbé lórí sọ́jẹ́ni ti ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ní ìpìlẹ̀ gbogbo kan ìmọ̀ náà ní ìpìlẹ̀ gbogbo kan ìjọba tó bá ti ṣòfò mọ̀ ìjọba tó ṣòfò ayé ìjọba tó ṣòfò mọ̀ mọ̀ọ́dẹ́ nígbà síwájú tó sì bàbàrà dé náà gbogbo ọmọ yẹn yẹn ọ̀rọ̀ náà nìmọ̀ ṣẹlẹ̀ so ìmọ̀ bàbàrà gbogbo tí ma ìsìlámù bàbàrà gbogbo tí ń jẹ́ ìmọ̀ yòókù ìsìlámù fi ojú kékeré wo yìí kéyìí tí ń jẹ́ ìmọ̀ aṣọ níbi gbogbo ọmọ yẹn yẹn bí ìtọ́ra ìtàkọ̀rọ̀ ọlọ́run ọba wa sùhánù tàlá tó ṣàkóso náà lọ́nà àmọ́sọ̀rọ̀ ìṣọ̀rọ̀ torí alátìmáyà tó máa di ogbó fẹ́ẹ̀lì rẹ fún wa tó dára tára á rí di ṣẹ̀ríà tani ó tábàbẹ̀ tábàbẹ̀ gùn tẹ́lẹ̀ tó àdúgbò ayélujára tani ó fi kẹ́mi àbí kan ní ìgbà ìpáyà láti ti lọ sí alcohol àbí kan sí mọ̀dẹ́sà tọ́nú òde ọ̀tọ́nú ọ̀pẹ́ ẹ́ afẹ́gbàtọ́jú tọ́nú òtọ́jú lọ́wọ́ nígbà táwọn tó ń dá sínú ẹ̀yẹ nígbà táwọn mùsùlùmí tó ń pọ̀ nínú mẹ́tì ẹ̀ṣẹ́ ìṣẹ́ tó ṣe mùsùlùmí lásán ọ̀gá tó ń dọ́dọ́ mùsùlùmí lásán ní ẹ̀sìn ẹ̀ńtọ́ ń ṣe súnmọ́ aríyàtọ̀ wà ríyàtọ̀ alhamdulilayi kọjá máa pọ̀ sí ìlera bẹ́ẹ̀ ni bí oríṣiríṣi fọ́ọ̀lù yókùn náà nàìjíríà jùlọ bí kọ́ṣà àtàkùn mùsùlùmí pàtó pípọ́n súnmọ́ báwọn àdókòwò láti máa ṣe fi ẹja bẹ́ẹ̀ kọ́ làwọn tó fi kí nínú ọ̀dọ́ ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ bishop yóò máa jẹ aráàlú yóò máa jẹ mẹ́dísínà pẹ̀lú wọn fi pín sí ọ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìmọ̀tò tí ò sí nínú àdókòwò láti ṣe bẹ́ẹ̀ sọ wọn fẹ́ jọ ẹnìkan tó ti kí nínú jẹ nǹkan tí wọn máa ṣe lára wa náà kò ní jẹ́ nǹkan tí ò bá yìí.

kò ní nǹkan tí wọ́n máa pé kò ní nǹkan máa jàfà ẹni tó bá yá rẹ̀ kó lè jàfà ó sì dojú ní máa ṣẹlẹ̀ báwo bá ń dákọ̀ àfà kìí ṣe olóògùn náà rí kìí ṣe onínàkàlẹ̀ o kìí ṣe oúnjẹ́làbí o ṣe oní onínà onínà tó náà tọ́jú pé ìṣòro àlùfáàhìn ń tọ́jú pé àlùfáàhìn ṣe eh, ẹ̀yàn kan tó dóńkò ẹgbẹ̀rún yẹn ni ṣèṣìlá àbáwọn ọmọdé ọ̀hún ní kinní fún ìlú tó lọ́gùn àbí mo ti kò náà kàlẹ́ kékeré tẹ́ kan tán lẹ́lẹ́ mi sùn wọ́n bá láfààní ọ̀nà tó bá ti rí wọ́n ti bẹ̀rẹ̀ ìbéèrè aláfààní wọ́n kàn fi gbòdì kọjá pé pẹ̀lú mi ìwé jẹ́rọ lọ́wọ́ ń sọ pàápàá ní wọ́n ti ń pẹ́ gbólóhùn mọ́tà aláwọ̀ kéṣe bí inú ìsinmi ṣe ń lò kò tí ẹ̀ papọ̀ alufá ni wọ́n pè tọ́wọ́n àbí alufá alufá yàtọ̀ sí kìnìún ẹ̀dọ́ tí àwọn bá ti lọ jọ́nà ìṣẹ̀lẹ̀ àkọsí tó bá dùn àwọn tó rí di ẹgbẹ́ káàkiri kọ́ṣà lọ́wọ́ sí ní àdékí nínú ẹkẹ́ tí a tàbí kọ́ṣà tó bẹ́ẹ̀ náà ní tó rí rẹ̀ sin ẹnjìnírì ẹlẹ́fì lọ́wọ́sọ̀ ó tún lè dóni wọn á sì ń ọ̀rọ̀ àmì lágbára dà ní sọ́wọ́n nàìjíríà náà wà. so nípa ń pọ̀ ní àwùjọ sùn náà pọ̀ lẹ́yìn bá náà sùn. so bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ bá ti tẹ́lẹ̀ bá ti dáfìlà náà tẹ́lẹ̀ bá dáfìlà náà nínú àwọn àtàn kàwé ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kéwú onímọ̀ ìṣẹ̀lẹ̀ àgbà wọn pè wọn kún tó ṣe so bó ṣe rí náà àwọn yóò ṣe kàn so tó bá ráyè rẹ báwọn mọ́tẹ̀ bá sí ipò tiẹ̀ ṣe kọ́tà máa dàgbà kó ìtẹ̀lé ta nábì ń jẹ́ súnmọ́ sọ̀rọ̀ ń jẹ́ súnmọ́ kó sì jẹ́ àbáṣẹ́tọ̀ dé fún wa tó ń dì wọn ẹlòmíràn àwọn náà ò dì nǹkan kò lómi tí ó náà dì sí ẹ wọn tọ́nà bá tún kankan sáyè tí wọ́n tún mọ̀tọ́ náà lọ́sọ̀ dá tí wọ́n tún fi ìwé lásán kà tó tún lè ka fúnra wọn pẹ̀lú lágbáwá wọn ha kúrò àná ṣùgbọ́n àti rí wọn ha hadith alhamdulillah. ẹ̀rọ mi gan-an dáná tó ń dáná tó ń kẹ́kọ̀ọ́ dáná tó ń fi ohun tiwantiwa pẹ̀lú tọ́jú ìdù nínú àbẹ ẹ̀tún gbádùn nínú àwọn parí. ọ̀pọ̀ ọ̀dùnmọ̀jọ́dì yìí wọ́n ìdáwọ́ ní káwọn lọ́n bẹ́ẹ̀ ni dr majidi èkejìmọ́ náà ní kẹ́mẹ́tì pé ní ogun state ohun tí àwọn náà àwọn kan ní dr majidi bàbá wa kejì náà rẹ̀ so <laughs> so that nǹkan yẹn kò tá à ń sọ pé ó ń kọ́lọ̀ kò ní sí ṣùgbọ́n tó ṣe kókó ẹ̀kọ́ tá a bá sọ pé ẹ̀kọ́ ṣẹ̀ríà náà ní kókó náà àwọn ní àkọ́kọ́ lóṣooṣù kí ṣe pé bóyá ká náà ní ti làyẹ̀kù gbogbo ẹ̀rọ àbúkátà àti tí wọ́n bá takùtọ̀ lọ́wọ́ ní ọ̀dọ̀ kọ́ tí wọ́n bá takùtọ̀ náà gbé yà lórí àwọn tí wọ́n ṣe yàtà kọ́tsọ̀ láàbà ọmọdé kàkiri yóò kùtù tó ọ̀dà nígbà tí wọ́n ṣe kí wọ́n ti ń pè é kí wọ́n ń pa àwọn tá yìí dáadáa àtúgbò ẹ̀kọ́ dáa ẹ̀yìn tó lóògùn ajé tẹ̀sán lóògùn ni kò sí ètò dáa bẹ́ẹ̀ èyí táwọn àdìjá ṣe rí òun àwọn àlèkè níbùdó ìjọ kò sí ìtọ́jà àbẹ̀tí òsì rí òun náà rẹ́kọ̀ ìpín ní bàbá sàrà òjò kò ìtọ́jà so kọ́nà kan ṣàmùnà wa fún nǹkan yẹn yẹ kí mùsùlùmí bàbá dẹ́sìn yìí fún àwọn ìbùdó nígbà tí wọ́n dẹ́sìn lásán yóò practice ẹ̀ so náà yóò practice ẹ̀ yẹn so tí wọ́n bá ṣe irú nǹkan bá ń sa àwọn ọ̀dọ́ ìdánwò pé wọ́n fẹ́ tó nǹkan báyìí wọ́n fẹ́ tó nǹkan báyìí business ni wọ́n bá business ni wọ́n bá ti mú kánà báyìí èyí ó sì máa muharram ẹ̀ ti máa oṣù tí ó bọ̀ sí nínú oṣù òyìnbó ṣùnàkà ṣẹlá ti bẹ́ẹ̀ bá ń tẹ́ pé kò sí gbọ́gbọ́ yìí sọ̀rọ̀ àṣírí lẹ́yìn ń tẹ́ pé fún mi pé oṣù báyìí o bá bá sí january ni o bá bá sí december ni o bá sí kíníkà ni ẹ̀hìn fún ti so wọn kò ṣe àgbà wọn Mm, that's how لكم خضاب مثلا في في فضاء قليل نعم في في فضاء قليل sódà wọ́n lè gbá yẹn pẹ̀lú jọ́ kìí ṣe dúdú jọ́ kìí ṣe dúdú olùgbà náà ti sọ pé sọlọ fún àkànní ṣe fún bàbá الصديق الأول اللي دفن في أبي بكر الصديق رضي الله عنه في الصحابة لكن دايما الصديق كان بيجي نفسي تو كاتيو بدولة ẹni pé yàtọ̀ kọ́lọ̀ ní àti dúdú so eh, nítorí ọ̀rọ̀ tó tó wà báyìí mo ló sì jẹ́ pé pọ̀lọpọ̀lọ nínú ọ̀sọ̀rọ̀ síbẹ̀ ó ti rí pé ń bẹ́ náà sára a sọ pé ẹni tó bá dá ẹ̀rẹ̀ sí tó bá dá ẹ̀ pẹ̀lú tó bá dá ẹ̀ àwọn white sí dúdú pẹ̀lú dúdú pé kò sí tó bá nílẹ̀ bí tí ọba ti gbèrò pé wọ́n fẹ́ fi máa tan àwọn èèyàn jẹ àwọn èèyàn jẹ ni pé kò fẹ́ kọ́mọ̀nà ṣẹ̀ṣẹ̀ pípọ̀ àgbàdì ìwé lòun ẹ̀ sọ̀ṣẹ̀ náà ẹ̀rọ nígbà tí a máa ti bẹ́ẹ̀ tí ìbá ká ní eléyìí sọ̀rọ̀ ẹni pé tí o sì tàbí sílẹ̀ wọ́n bẹ́ẹ̀ náà dáhùn ní àṣálà tí wọ́n sọ pé kò sí bùkátà àdébá bàkáyé nìkan ìgbà wọ́n sàrọ́dà eh, àwọn tó sọ bẹ́ẹ̀ náà fún wa tọ́ni tó wà báyìí náà ni pé wọ́n bèèrè ìgbìmọ̀ sí lójú ọ̀sẹ̀ tí wọ́n tún fún un. tó ti wá di àǹfààní ohun tí ò ní fún fún tó ṣe gbà. so wọ́n àti àǹtọ́lá kan dán létí àǹtí tó ń jẹ́ ṣáàbà bí ó ti dàgbà tí ẹ̀ṣọ́ ilé iṣẹ́ ìgbẹ́ ní fún ṣètìlẹ̀ ìdúró ọ̀sẹ̀ fún fún ìyẹn tó bá bẹ̀rẹ̀ sí dojú ọ̀dí tó wà ní báyìí sí kan sí kan mìíràn kò sí tó bàbá mo sì jù wọ́n àbá mo mọ lọ́wọ́ hadith àdájúdú tí mo tí àlẹ́ lábùkọ́ yìí ti eh, sọ̀rọ̀ pé tí ọba ti ní ẹ̀mí tàbí sí o kò sí tó bàjẹ́ màá tó sáfì jùlọ ní pé kí wọ́n má bẹ̀rẹ̀ dúdú ah. ṣùgbọ́n kí àwọn ọmọ dá láti dá àtúnṣe níbi kan náà sọ̀rọ̀ ẹ̀gbọ́n áàpù nǹkan wọn ń tọ́jú pé gbàtà pé gbé àjẹpín àti ẹ̀rí náà yí kọ́lọ̀ wọn padà kọ́ mọ̀ tẹ́tọ́ tán ọlọ́tọ̀ rí ra nítorí rí ọlọ́run dà nínú dúdú so àwọn change sí green àwọn change sí brown àwọn ọ̀dọ́ change sí kọ́lọ̀ wọn so ẹ̀yìn àrí fún sáà àríṣẹ́ ọlọ́run àdàlà tó lẹ́yìn. ọ̀dọ́ wa burúkú ọmọ pé wọ́n fi ń kọ́sí àwọn kìfìrí ní ilé pẹ́ bákan náà òyìnbó ti wá ṣe àìní bá ṣe náà níjọ débẹ̀ wọ́n lọ débẹ̀ fún àgbẹ̀ tọ́ṣábùrù wọ́n tọ́ṣábùrù ẹ̀kọ́ ní nǹkan lè lọ́tọ́ kò ní dàgbà kó fún gẹ́gẹ́ bí ẹ̀kọ́ dàgbà náà wọ́n nílò ní ibi ọ̀rọ̀ wọn nínú ṣùgbọ́n wọ́n túmọ̀ sí pé ọ̀rọ̀ àìdì ní sá ṣàlùmọ̀ kọ́ńkọ́ ṣọ̀rọ̀ náà àwọn ìgbàlá tó níwọ̀n.

lórí ìwọ̀n sábà máa ń ka bẹ́ẹ̀ máa ń ka púpọ̀ lọ lẹ́yìn ìṣúra bẹ́ẹ̀ aláàbò àbá èyí tó ń sọ mẹ́rin tó ń kó sábà kọ́ lórí ìṣẹ́ ìlú. Mọ̀tẹ́ ọmọ sára ti sọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ́dì. Hmm? náà sọ̀rọ̀ lórí ẹ̀rí bẹ́ẹ̀. Ní wọ́n lọ́ta káàmù náà ti wọ́n ti wá àwọn ti wá ní wọ́n lọ́ta káàmù náà. Sọ kólúbà láwùjọ ti wá ní wọ́n ti wá ní wọ́n lọ́ta káàmù. So, àwọn ti É, não, não dá para ficar de cacadangue. Não dá para ficar de cacadangue. Lá, eu sei que lá na coisa de jeito. Então, na coisa de hadi que até o Allah ahad kan. Ah, repeat. Tá. É, só que fácil. Até não só a coisa de hadi que até tinha dado de bari jan kanka, muito coisa lá o bem. É verdade, ó sì ń tán níbi fún kálukú sọlọ sọlọ yàtọ̀ sọ méjì so tí ẹ bá fẹ́ ṣe nígbàtà ń tọ́kẹ́ kúrò aláwọ̀ kọ́ ló tọ́kẹ́ kúrò aláwọ̀ àdá ẹ̀sán àbíyá pé ó fi parí ìwọ̀n tí ó ké ó ti pẹ́ ó ti ké fáàtìṣà ó ti ké sọ̀rọ̀ pàtàkì ó ti sọ kúrò aláwọ̀ ìtàlẹ̀ wákàtí ó ti ó wọ́n tẹ̀lé so ẹ̀hẹ́ méjì yẹn wọ́n yàtọ̀ sọ̀rọ̀ wọ́n làtà bí sọ̀rọ̀ mẹ́ta ọkàn méjì ọkàn méjì ọ̀tọ̀ lọ́jọ́ pé mọ̀nàbà àbẹ̀ láàrin àwọn mímọ̀ àwọn mímọ̀ ṣe wọ́n sọ̀rọ̀ jù nítorí ọ̀rọ̀ nípa pé kó lọ́rọ̀ ọkàn méjì kí lọ́kọ̀tọ̀ ìgbéra sọ wọn sọ tàbí jésù náà bá kájà fún wa ọdún ọdún pàṣẹ mi so wọ́n làtà ṣe wọ́n bá èèyàn fẹ́ fọ́ fáta àti fọ́ àpàtàkì wọ́n lè fọ́ láàrín àkàrẹ́ orúkọ níbi ìṣe kẹrẹ́ lórí ọ̀sẹ̀lẹ̀ wọ́n sọ̀rọ̀ bí wọ́n ṣe bẹ́ẹ̀ nípa àwọn orí àwọn olùdó sàríyà níbi ìjà so wọ́n tọ́lé pé ní wọ́n kọ́ àwọn ìròyìn ọlọ́ọ̀bá sínú lẹ́yìn ti fi tọ̀wọ́n nítorí pé òun láìkẹ̀ sódà lé ọ̀rọ̀ méjì sí yàtọ̀ síra wọn ìgbọ́n ìkíní kìíní náà níbi sí kọ́wà sallallahu alaihi wasallam ó jẹ́ pé súnà lọ́wọ́ ẹ̀ bá bẹ́ ṣe bẹ́ẹ̀ tí àwọn bá ṣe kùsùn tó bá nínú ìgbà tí àwọn bá bẹ́ ṣe bí nǹkan ṣe wá tá níbi sí kọ́wà ní kẹ́yìn ṣe sallallahu alaihi bí nǹkan ṣe wá tá níbi ṣe kẹ́yìn ṣe kọ́wà ní nǹkan ṣe tó fi máa tí ó kàn ṣe sọ́nàkùnrin rí àgàn táwọn ìbá ṣe nǹkan àwọn arájì jìbìlà ń ṣe alájì làádà sọlọ́lọ́ ọ̀dọ́sọ̀lọ́ ìgbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ́dẹ́ pọ̀ sàmẹ́yẹ ń bẹ́ akọ́lù máa fi ń tó ṣe jù náà tí ó kẹ́rẹ́ nínú tí àná ìbá ṣe tí wọ́n ṣe látọ̀ṣẹ̀lẹ̀ tí wọ́n ṣe ní jìbìlà ọ̀dọ̀sẹ̀bí làádà jìbìlà tí ó ṣe ọ̀dọ̀sẹ̀bí tẹ̀ṣẹ̀lẹ̀ èyí lọ́kìyàn ṣe ṣùgbọ́n kí sọ́nà kọ́lá kẹfẹ́ náà dé ìdán ọtọ́ dáná wọn sọ̀rọ̀ ọmọ náà ọmọ ìṣẹ̀kọ́ yóò dà wọ́tọ̀ tí a bá ṣe é tó wá fi kọ́ ṣe ànábì sọ́lọ́ lọ́sọ̀lọ́ wọn lè máa sọ pé ó jẹ́ pé lásìkò rẹ̀ pé mo bá àmì àdúgbò ó sì àlàfẹ́ lè jàrá rẹ̀ má ti ní kó fi kọ́ ṣe ànábì sọ́lọ́ lọ́sọ̀lọ́ yóò ní ládàá torí pé ní ó ti kọ́ ṣe pé ó ti ní ládàá kó ń kọ́ ṣe ànábì nìyẹn kẹsẹ pẹtọrí pé kàn yẹn jẹ ìbílà wọn ti náà bá sọ̀rọ̀ ni pé ẹni tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tó ti ná dáa náà nípa anábì ṣe ṣe kàn yẹn sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ni ó ṣe ẹ̀yìn fẹ́ẹ́ nígbà anábì ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ oṣù tó bẹ́ kọ́sọ̀ nígbà anábì ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ yóò rẹ̀ gẹ́lẹ́ bá anábì ṣe rìn sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn mo ṣe ń tó níbi kọ́sọ̀ anábì tí wàá ní dáadáa kó kọ́sọ̀ kọ́sọ̀ tó ti kúrò bàmà ṣe ń jẹun sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ṣe mú mi láti ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ ìyá fẹ́

No, no, no, no, no, no, no, no, no, no, Kwa siya kasa, mwen kwa chen diyo kwa sita. Afi jan ba mwen kan, kwa da mwen tumitua da do kwa. Sanjan kí ni Sanjan? Lọ́kọ̀ ní mo sàbí bẹ̀rẹ̀ sí ìyàn ayé. Ẹ̀ mọ́ nínú yàn. Ẹ bá lọ́mọ ẹ̀dọ̀, bọ́lá lẹ̀ nínú. Ẹ rí kàrà kàrà tún kò kẹwàá bí ìyàwó pa wá bá dání àrí kan náà ká má dákọ ní fún náà ẹ̀yìn lè rò pé dákọ ní ó sì mú so àdìbàjẹ́ ọ̀rọ̀ ní john sọ̀tì lọ́pọ̀ tó lọ́rọ̀ bá dà ṣùgbọ́n èso dẹ́n tí ó bẹ̀ sàn nínú àwọn sọ̀hábà náà nínú ìjọ ìkọ̀ ìfi ìkọ̀ tí wọ́n ti dùn àpé sọ̀hábà ọ̀káṣà àgbàtàn dẹ̀ ọ̀káṣà. قاشنا تنجي قوة وقاشة بالتشديد وقاشة بالتخفيف صار جند جند جند جند جند جند جند جند جندب ثلاثة جند جند جند يليه هذا من أقوى يليه قدران تمتوشيه ṣẹ̀dá àbáta yìí padà so wọn náà lọ pẹ́ káwọ́ pé kí ni ìtumọ̀ rẹ̀ ìmọ̀tò aṣọ pé kí wọ́n wá sí ìjẹ́ náà gbà pé pé ọgbà tí wọ́n ti ń lọ pé jọ náà lọ pé ṣé mùsùlùmí sì ni so gbọ́dọ̀ àwọn amẹ́ríkà nìkan láti kọ́ lẹ́nu ìtàn ní David nàìjíríà ní ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ David David náà kò tí ì sí David kò tí ì ní ẹ̀bá dá. Tiene que mandar las cosas, piensa que es una situación pegada, ¿no? No, que todo es Gracias tó ti kọjá ní ìlànà tó kù nígbà tí wọn bá wọn sọ fún mi ìgbà tó bá tẹ wọn sọ fún mi àkójọ ní tẹsẹ wọn wọn gbọ́ pé nítorí àwọn tó ń sọ náà ní àgbà yẹn kìlẹ̀ tí wọn bá yí sálámà bá rìn àgbà olùkọ́ àwọn ọ̀sán dàbí ẹ̀sìn náà fún mi pé wọ́n ti pẹ́ wọ́n ti pẹ́ wọn ń kọ́ sálámà káwọn tẹ́gbà wọn ń sọ̀rọ̀ màdìkún náà dáná sọ̀rọ̀ màdìkún náà mo ti àdéhùn lájà lánàá kílẹ̀ ọ̀sán ẹ̀ tún dá lóhùn náà àbí kẹta náà sọ̀rọ̀ dé lánàá ń padà lọ fóònù yìí ń padà tó ti mú sọ iná padà lóhùn so ọjọ́ ìkọ̀kọ́ rí nù. pẹ́pẹ́ ibi táwọn bá ti gbàgbé yìí ẹ̀ṣọ́ ibi táwọn àgbàlagbà bá wà ní òṣàgbẹ́ tó ti bẹ̀ ṣe wọ́n sì àmà dákàrà gbáyìn ìṣẹ́ni sáramà kò ṣẹ́ni ṣẹ́kínní àwọn ti máa ń wo náà wọn níjọ àgbà rẹ̀ ọ̀pọ̀ lẹ́yìn àwọn sáramà àwọn sáramà kẹta rẹ̀ ti rí so bẹ́ẹ̀ náà tẹ̀sẹ̀ oníkà kọ́ ṣe náà kó tó sálámà sẹ́ni bòjì ní ojú ọ̀dọ́ ti sàgbọ́yé ìṣẹ́yìn táwọn ìgbàlagbà bá wà tí ó ti jẹ́ pé wọ́n lè yan rí bẹ́ẹ̀ ni èèyàn lè kí wọn náà kọ́ sí pé help me sit kí sàlámà lẹ́kùn a máa ń sàlámà lẹ́kùn ẹ̀ pé káwọn ọmọ bàá lọ́ káàkiri náà àti kí ni sàlámà lẹ́kùn ẹ̀ ní oṣù tó help me sit ọlọ́mọ sọ̀rọ̀ àgbà náà ni wọ́n pẹ́lẹ́ pé kò sàgbọ́yé àbí pẹ́ pé bí kí wọ́n náà ṣe wọ́n. so ẹlẹ́mìn wọ́n sọ pé ẹ̀ka àtàwọn náà àmì ẹsẹ̀ súnmọ́ bó ṣe wá àtàwọn ní ṣàṣẹ tẹ́ ẹ̀ ń bí sáà ń bẹ̀rù ni ẹ̀ẹ́dẹ̀ ló mẹ́rin mọ́ wíbẹ̀ ní à ń bẹ̀rù ni pé kìíní á ti tahat masjid náà ni pé kìíní fún àwọn bá bẹ̀rẹ̀ bá wọn bẹ̀rẹ̀ rárá àwọn ní àdá sọ bẹ́ẹ̀ wọ́n pé àwọn ní àdá sọ bẹ́ẹ̀ wọ́n pé pérépéré pẹ̀lú rahmatulah jẹ́mi nínú wa ni alimam alaykum abdulsalam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ mọ́ lọ́nà ní o pé súnlẹ̀ ní kọ́kọ́ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tẹ̀ ẹ́ tó mọ̀ tuntun torí pé àmì ìsọ̀lọ̀ sọ̀rọ̀ àwọn náà tóbi jù lábàá tó wọlé tẹ̀ ẹ́ tó mọ̀ sí náà kọ́ṣe. lábàá sì wọn pé ó yẹ kó náà tẹ̀sà àmì ìyá ọ̀tún fún àwọn ìkọ́sọ́lá náà sí wọn. ọlọ́sọ́lọ́ lọ́sọ̀lọ́ àmì ìyá ọ̀tún pé ìgbà tó wọlé àkọ́kọ́sọ́lá náà sí wọn náà. mọ́nà ìgbàdá kú sọ́dọ̀ àmì ìyá ọ̀tún كما صحابة لا صار من النبي كان ماشي مسك عن هذا صار صلى الله عليه وسلم تبع طه مصر أنا بدي بدي لأنه قصي بس أنت بتقول هي أنا دين من باب من أول صلى الله عليه وسلم وتتنى كانوا صحابة لا بدي بدي طه wọ́n ti rárí bẹ́ẹ̀ ọ̀dọ́ náà sọ pé ìgbà tó lẹ́ pé ẹ̀rọ àbí kan tí ó fa gbèrè tí ó sì kí náà kọ́lá àwọn adé náà sọ̀rọ̀ tó yẹ pé yóò fa bàbá yóò fa ṣàánà من يقول لك أنا كو سلامة سمعنا أنا سقطة سباحة في المسجد تريدني أنا ملو دي أنا البغضاء أنا الشحنة رجع لكن رجع البغضاء أنا طبعا طبعا بدو بلين خرم أنا شلي أنا شلي أنا شين تاتي أنا ذلك كاتي كل شين تاتي يوت يوتي nǹkan tí àjọ yóò jẹ́ nǹkan tí ó di nǹkan tí haram ara tí ó di nǹkan eh, tí mo tẹ́wọ́ tí ó ń jẹ́ kí wọ́n lè ṣe tí eh, nǹkan tí wọ́n ṣe lélẹ́wọ̀ tí ó ń jẹ́ kó lè ṣẹlẹ̀. so irúkú ìtàhé bẹ̀rẹ̀ pẹ̀lú ìtàhé náà fìlìmù súnàní súnàní ẹ̀rẹ́ ṣe pé káwọn kọ́ ti síwájú bàtún bí eléyìí pé ọgbọ́n tó jẹ́ wàsílà lọ sí pé kéwòn fi lè ṣe haram kí náà yọmọ kékeré yọmọ ní dájọ ẹ̀ náà nǹkan tó kẹ́kẹ́ àwọn bá ṣe kò ní dẹ́kẹ́ àwọn ọ̀dọ̀ ṣe haram kan kọ́kọ́ kí haram ọ̀dọ̀ ṣe ẹ̀yìn nígbà kó sì ń haram nígbà kí wọ́n ṣe nǹkan ti dára yẹn nìyẹn. فما لا يتم ترك المحرم إلا به فهو واجب فما به ترك المحرم يرى يعني وجود تركه الدنيا عندنا شو لا ترى به جنسا بكالا من الله بدأ ولا يرى منها تتبقى لمن سبيل لا تنزل على سبيل سلام الفداء تعصى عنه كما ضيق الأفق وقيل في الطريق ضيق الباعي وعدم العلم والاطلاع أنا أخش على الله ما بلعت منه Thank نعم. you. ó yàtọ̀ yàtọ̀ mọ́ yóò yàtọ̀ tó mọ́ yàtọ̀ wọ́n ti yàtọ̀ tó mọ́ yàtọ̀ yàtọ̀ pẹ̀lú ọ̀rẹ́ ọ̀rẹ́ fi àdé mi. yàtọ̀ wá ní tí a bá ní ọmọ odó ọdọọdún ṣẹ́jú ṣẹ́sùn náà nù ọdọ́ mẹ́bí àjẹ́ nù ọdọọdún ṣẹ́jú ọdún ọlọ́bí akáyá dó wọ́n máa dó ṣẹlá yìí wọ́n máa dó ṣẹlá yìí. so àdúgbò àkọlọ́kọ̀ jòkó jòkó mẹ́rin lọ́bí akáyá especially àwọn mẹ́kẹ́ tí wọ́n rẹ́ pọ́nísẹ̀ tẹ́ pé pọ́nísẹ̀ ní àwọn ẹgbẹ́ tẹ́ pé ẹ̀ nínú ẹ̀sùn máa sọkún ṣáàjì òkú jùkún bẹ̀rù ọmọ láàrin pẹ̀lú ẹgbẹ́ ọjọ́ ọdún náà jùkún bẹ̀rù kọ́dà á máa sọkún ni bọ́lá mẹ́kẹ́ tí wọ́n lè fìdí múlẹ̀ pẹ̀lú àwọn ńgbá ní jòkó ọjọ́ ọjọ́ ẹ̀ka ọkàn ẹ̀dá kan ẹ̀dá kan kan kan bẹ́ẹ̀ fi ń lọ ẹ̀dá kan kan kan wọ̀nyí ìyẹn wọ́n ní sọ̀rọ̀ ìgbà yẹn rẹ̀ ṣe tuntun ní tí wọ́n bẹ̀rẹ̀ pé ẹni tó ń gbà kúnlẹ̀ ní ìlú ìpínlẹ̀ kan wọ́n yàtọ̀ sí làwọn wọ́n yàtọ̀ wọ́n máa ní kọ́ fa bí mo ṣe jẹ́ bí kí wọ́n máa wí pé kí wọ́n tó kí wọ́n ṣe ọdún sẹ́tù náà kọ́sọ̀ lọ́dọ̀ ọdún sẹ́tù kan tí wọ́n bá kà fọ́nà kọ́ pé tó bọ́ nù ní tí ó ṣe pé tí ó sọ̀dọ̀ rẹ̀ tí ó sọ̀dọ̀ rẹ̀ so níbi tí àwọn ẹni kan máa fọ́n yọ sọ́run yọ sọ́run pé wọn yá lọ sọmọ lábẹ́ ẹkún padà gbòòrò kò sí títà ìsàn ṣèyọ tó kò ní jọ ẹkún kò ní jọ kíní tó ìmọ̀ràn nígbà kọ̀ọ̀kan lẹ̀ lásán kún lẹ́nu ní ọ̀bá tí ọ̀gbọ́n pọ̀ jù pé ẹ mo fi máa ṣubú tẹ́wọ́ àtọ́jọ́jọ́ àṣubú lórí kíní tó ojú ẹ̀ nígbà mọ̀tò ṣùgbọ́n tí wọ́n ní pé kò sí ti orí tí ẹ obìnrin lè tó sọ pé àbí wọn sọ pé ń dàkúnlẹ̀ lẹ́yìn fẹ́ ọ yàtọ̀ síra wọn ẹni tó àti ìlànà àwọn ọ̀rọ̀ pẹ̀lú náà sílẹ̀ ọ̀sùn bá rí àwọn ní fún ẹ̀kọ́ náà sókè nǹkan sílẹ̀ àfihàn sílẹ̀ àwọn kò ṣàmìwà ẹni tó hàn sí mi níwọ̀n àdúrà tó ní nínú lórí ẹlòmíràn tẹ̀lé pé náà wá ní kó mọ̀ kán lẹ̀ báyìí fẹ́ ṣe àṣírà yìí ó máa náà yóò ṣíwájú yóò ṣíwájú yóò ṣíwájú yóò ṣíwájú èyí bá ń pẹ́ ọ̀fẹ́ kan fún dájú àbíkínú àbájòkó àbíkínú ẹ̀fẹ́ láti tí ọ̀fẹ́ kan fún dájú ìsìn àbájòkó nínú ìgbà kúnlẹ̀ tí èso kékeré àti náà ni wọ́n lọ sàmì lórí ọ̀dọ́ ọ̀dọ́ àbàdà tó ilé ẹ̀sìn ẹ̀sọ̀ náà lórí ẹ̀rù bàtẹ́rì ọ̀pọ̀ ìmọ̀ sí ni pé kàráhà tí ọba sí tẹ́tẹ́ndẹ́ tí ó sí tẹ́tẹ́ndẹ́ sọ àlẹ́mẹ̀sẹ̀ ní àwọn àrọ́mẹ̀ tí sọ ẹni tí ọba sí tẹ́tẹ́ndẹ́. درس ما قلنا في المسألة تراها تقدر في كتنبه تسبتين درس كونه أوين ده ما تاني ليه لكن وسيلة كانت تعطي عام لو كانت أتي أدلة ب كتير دي مفهومة في في هذا الشيء نعم أنا أتمنى فكل الله الباطل إلا ثلاثة Anladın mı? Ne adına tanımla? Sıkaşan öyle. Sıkanı kazandı. Hani kaşar atmanı lazım. Ben fazla yapmadım.